ọmọ roro ọmọ roro ọmọ roro òpópó mẹ́ka mọ roro àlùjànnà nílé wa ẹ jẹ́ a ṣe àsàlátù àsàlátù fóníṣẹ́ ńlá sálọ́wálé wa sálàwà ẹ̀yọ́ mọ́ àná bíi. Allahu Akbar ẹ̀gbọ́n lọ́rùn tóbi sálámù alẹ́. Ramotulai wà bára wáṣà àlejò tó rí mẹ́ka tó bọ̀. Kàràmọ́ alájà. Tẹ̀síbíù lọ́wọ́ tẹ̀síbíù lọ́rùn. Kàràmọ́ alájà. Eyín mẹ́ka kì í ṣọ̀fẹ́. Kàràmọ́ alájà. Karamo, karamo, karamo, karamo, karamo, alaja. Karamo, alaja. belu bẹ́lú bọ́ ẹni níṣu ló bẹ́ o, ẹni ṣalájà ẹnu mo ṣe ẹ wo mi ṣe ti yàtọ̀ ìlú ti yí ìlú yí orin ti jẹ́jì o oh, oh. ọ̀lẹ ò lè ṣe gbàgbọ́ rárá òròjú kò lè ṣe máa lé rárá àwọn làyàn fẹ́ àná bí òun oníṣẹ́ ńlá. tètè bínú o kó yára bínú. o barika karamo alájà. àlejò tó re mẹ́ka tó ń bọ̀. karamọ́ alájà. tẹ̀síbíù lọ tẹ̀síbíù lọ. Ah! Thank you. tẹ́nìkan ṣeré. Karamo alájà àlùjọ̀nà nílé wa o. Karamo alájà. Karamo karamo karamo karamo karamo alájà. Karamo alájà. Gbàǹkó bẹ́ẹ̀ ló Jula lọ sóko ló fi ń ṣàlàjà ẹnu

Nos podemos llegar.

ṣeré bó ṣeré wàá ròyìn wa wa waino lijaimo ialimawa kwamomokofa mokomorobi wanoanofayireyawa waino lijanota ihalimowawa agbẹ́sìnkárí lépa ayé ṣe bó ti mọ pápọ̀ ògbọ́n jọ lọ́rùn. àlùjọ. àlejò tó rí mẹ́ka tó ń bọ̀. Karamọ́ alájà. tẹ̀síbíù lọ́wọ́ tẹ̀síbíù lọ́rùn. Karamo, alájà. eyín mẹ́ka kì í ṣọ̀fẹ́. Karamo, alájà. màkàn màkàn ló. Tanzania wainolijaimo gbébẹ́nu ọjà òyà ìhàlẹ̀ àgbẹ̀ ó tó rodó yọwọ́ lu dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀. ẹ kí lẹ fẹ́ bá wa rà. sandy mo fẹ́ ra méjì mo fẹ́ ra. ah ẹ wo sandy ti wọn tó ti ẹyọ kan nìsín four fifty ni. àwọn ẹja odò gan wọn ti ń kọ̀ǹpléènì pé wàhálà táwọn ṣe ń sálẹ̀ odò bá a ṣe ń kó àwọn wá sókè iye tán tà wọn ni pé àwọn ò láìkí ẹ̀ wọ́n ti fẹ́ ti bọ́dà odò ẹja àwọn ẹja gan láwọn ò fẹ́ wá sókè máa wá lá ní ah, àwọn yẹn sì ń jẹ sandini pé wọ́n ẹ̀ sì ní kọ́sọ́mà ni wọ́n fi fún wa láàyè ẹ sẹ́rí four fifty lẹ́yọ̀ kan méjì jẹ́ nine hundred so ti èèyàn jẹ́ máa ń kọ́ méjì. Òkèlè sanni tèmi àti yín jọ mọ̀ pé two fifty ni wọ́n pè é four fifty àǹtí ẹ̀wọ̀ ẹ̀jọ̀ má bínú fi tiwọn ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ṣebí méjì lẹ́fẹ́ two fifty là ń ta ẹ̀yọ̀ kan ẹ̀ five hundred. sórí rẹ pé sá ọbẹ̀ gba méjì ṣé wọ́n lọ ń tẹ̀lé alájà lọ sọ́jà lọ ra ọjà ni àwọn tá a lọ sọ́jà ta ṣé tẹ̀mí bá fi àgbàlagbà ara parọ́ ṣé tó máa fi là náà parọ́ ni. sọ́mọ pọ̀ ti kọ́. ó kélé ẹ̀yin méjì ẹ bọ́ síbí báyìí. ẹ ṣé àwa mo dáhùn. kí ni gbogbo rọ́bìṣì ariwo tẹ́ ń falẹ̀ mi lórí tí mi ah. tẹ́lẹ̀ mọ̀ pé mo wà nínú ṣọ́ọ̀bù. àwọn kọ́sítọ́mà ni wàá rajà wọn. ok o rò pé mi gbógun nǹkan tẹ́ ń sọ látẹ̀kùn àbí òkèlè kí ni problem ẹ gan-an ọjọ́ wo ni sandin di four hundred and fifty naira tó ń pè fún customer ẹ alájà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ò fi bẹ́ẹ̀ gbọ́ news èmi mo gbọ́ news wọn ló máa wọ́n lọ́jọ́ iwájú mo wá wò pé ká máa polówó kalẹ̀ fáwọn kọ́sítọ́mà kan lè mọ̀ pé ó máa wọ́n ni. kọ́lé mò ń kó máa wọ́ ṣódà kí n gbá etí yín ṣódà kí n gbá etí àgbàlagbà ẹ̀ tí ẹ̀ wá ní bẹ̀rù pé èmi Kàrámù alájà pé mo wà nínú ṣọ́ọ̀bù ẹ̀dẹ̀ ń ṣe rádàdà tẹ̀ ń ṣe yẹn Òkèlè ẹ̀ ṣọ́ ẹ ṣú ara yín o wàlọ́ ìtọ̀lá ìsúnmọ́bìlá ilẹ̀ zíláwà túbọ̀ kí n ṣe pé ẹni tó mú yín wá sí ibi báyìí wàlá ẹni yìí níṣẹ́ yín ò bá dófin nínú iléeṣẹ́ mi. Ah, ẹ má bínú èmi náà ní kí n hustle ni kó má di pé best friend mi yóò máa lọ sa girlfriend mi lẹ́yìn èmi náà sì ní hustle kó bá lè lówó lọ́wọ́. hustle mo fẹ́ hustle wẹ̀ láti ìsìn lọ mi ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ nínú ṣọ́ọ̀bù mi. Ah. yáà ìta ló máa dúró sínsìn kọ́sọ́mà ah, fẹ́ wọlé kọ́sọ́mà fẹ́ bọ́ta ìwọ ló máa ṣílẹ̀kùn fún wọn mo ti change ipò láti sin kò ti di security. Ah, alájà ẹ alájà ẹ mọ̀ mọ̀ so ẹ má bínú alájà alájà ẹ mọ̀ mọ̀ so ẹ dákun ẹ ṣàánú mi torí Ọlọ́run etí mo fi ń bọ ẹbí tí mo fi ń bára rè. I don't care. ah ẹ kẹ get out. alájà ẹ kẹ. I said get out. ẹ jẹ́ ẹ̀ sọ́wọ́ tó ní sọ́wọ́ sẹ́lẹ̀ mọ́. ọ̀rẹ́ bẹ́ẹ̀ ká o bọ̀ bọ́mọ jẹ́. Karamo alájà. Òpópó mẹ́ta mọ́ ròrò. Karamo alájà. Àlùjọ̀nà nílé wa o. Karamo alájà. Karamo karamo karamo karamo. Karamo alájà. Gbàǹkó bẹ́ẹ̀ bo gbọ́ ẹni ṣeré wàá ròyìn bó bá dọ̀rùn. notice notice. notice kí ló ṣẹlẹ̀. ṣé máa sọ pé èrè bí alájà ṣe máa wọ jàlámíà tó máa wa tẹ̀síbá mọ́rún àti nínú ooru àti nínú òtútù wọ́n tún máa dárẹ́rìn. ṣé n ti ń jọ̀wọ́ lójú nù sọ̀rọ̀ <laughs> pé jàlámì àti alájà máa ń wọ̀ bí wọ́n ti máa múra ní ilẹ̀ mímọ́ tí wọ́n lọ́nu ẹ sọwárí ti tẹ́síbíù àwọn ìjọ kan ni wọ́n mọ̀ síbẹ̀ bígbà tí èèyàn bá lo kubam àbí èèyàn bá lo góòdì ni <laughs> pápá bá rí ibẹ̀ gangan tó wá jẹ́ gbòógì ibẹ̀ gangan sọrí ẹ̀rín tálájà máa rìn alájà wọ́n ń ṣàdédé rẹ́rìn o sí ìwọ orí eyín mẹ́ka tó wà lẹ́nu wọn ni ọ̀ọ́ká yí ẹni eyín mẹ́ka wọn eyín ẹyọ kan ó ra lè ó kọ́lé kí ló ń sọ yìí ńgbà tálájà lọ mẹ́ka tí wọ́n di gan ẹrù ìrù náírà bọ̀ gbogbo tó yẹ kán fi rẹ rògbò eyín náà fi ra nǹkan tó fanu alájà ń polówó eyín fún àwọn èèyàn ni kí wọ́n lè mọ̀ eyín wọn mẹ́ka <laughs> so pé irú nǹkan tá ń ṣe àwọn gangan náà máa ń pè ní alájà karama àwọn máa ń karama fún àwọn tí o bá lọ wọn karama gbogbo ẹ ni ẹ ṣé n tí wọn wá fẹ́ béèrè tọ torí ẹ bọ̀dá mo fẹ́ gba change. ọ̀nkú ẹ̀yin mo ń bá wí náà mo change. Eh? sẹ́mi eh. change. Hmm, ẹnì kejì ni ẹ̀yin kọ́lẹ̀ ní kí n padà wá lọ́yìn ọ̀sán ìkí wá gba change mo wá ra nǹkan láàárọ̀ ẹ̀dẹ̀ Work kí change. lọ́wọ́ mi ẹ wojú mi you. you see me rí ṣé ẹ ti fẹ́ àti rà lé. àmúrí dáadáa yín lè ta nǹkan fún mi láàárọ̀ yìí náà. Ah, àbí irú kí ni òkèlè ẹ lè sọ pé ètí tajà láàárọ̀ yìí. sọjà sá tajà ní sí bàjọ́ wà ń bí nínú. irọ́ ẹ̀yin kọ́ mo bá ń ṣọ́ọ̀bù láàárọ̀ yìí. ìgbà wo lẹ rajà lọ́wọ́ mi ṣé ẹ rí mi rí. nígbà kó mo bá yín láàárọ̀. kí ló kó sí lójú. irọ́ nǹkan kan kó sí mi lójú èmi kàn ń ṣẹ́jú ni ṣé ẹ rí mi rí ni. Ah, ah, ah, ẹ má ṣeré kéré náà ẹ̀yin lẹ́ni kí change mi three hundred naira change. kí ló dé táwọn èèyàn máa ń ṣe báyìí náà ṣé ẹ ra nǹkan ni ẹ ń gbọ́ wọn láwọn fẹ́ gbà ṣe. lọ́wọ́ tèmi àbẹ̀lọ́wọ́ yín. kò yé mi náà nǹkan tẹ̀ yóò yé mi. mo máa yé yín yẹ fún wọn. dunia wa ino lijaimo kárí lépa ayé ṣe bó ti mọ pápó ògbọ́n jọ lọ́rùn pápó ògbọ́n jọ lọ́rùn lọ. ṣé mo lọ́rùn ṣe fi ró wa. latest alájà jáde o latest alájà in town. ọ̀rẹ́ mi àtànà. FBI! tàràjà ọmọ ayé asana asana afana. latest alaja a ti ń pín yẹn látọjọ́ ẹ ò dẹ gbé kọ wa? kí ló ṣẹlẹ̀ wáyé tó yẹ pí kọlẹ látìgbà tó ti dé. bẹ́ẹ̀ náà send messages ṣe o reply text message kí ló ṣẹlẹ̀. awuzubilayi mina ṣàìtọ́ni ìrọ̀jì. Ah, ah. ọ̀rẹ́ mi calm down now tẹ́mi ò bá tiẹ̀ lọ́lé kí ó tí mi ò dẹ̀ kí n ṣe muslim a mọ̀ pé tó bá ti sọ pé awuzubilayi mina ṣàìtọ́ni ìrọ̀jì mi kọ́lọ̀ yàwá yéṣu ọ̀gá ta lè ṣú bíbà. ẹyin méjèèjì ni èṣù Ah. torí nígbà tẹ mọ̀ wípé ẹ̀ ń bọ̀ nílé latest alájà tẹ́dẹ̀ ló làákàyè yín dáadáa ó yẹ kẹ́ mọ̀ wípé ó yẹ kẹ́ múra bí ẹni tó lẹ́sìn bí ẹni tó ní làákàyè làákàyè. ọ̀gbẹ́ni gbàgbé yẹn. ẹ ní múra orí ibú báyìí ah, ah. ẹ fẹ́ fọ́ ojú mi ni ẹ wàláì wàláì wàláì ìsúnmọ́ láyé ẹ̀ bẹ̀rù ọlọ́run wàláì wàláì kí ló dé. wọ́n fìyẹn lẹ fìyẹn lẹ wọlé kó gbọ́ sí jáde wá fáwọn kẹ́kẹ́ wá ṣàyè. gbọ́ sí jáde kó gbàgbé mo ní sórí kí ló ṣe àṣà náà ti kọ́ ni wọ́tà mọ̀ dáadáa bẹ́ẹ̀ ni ah, ah. mo wọ ẹ̀ kí ló dé. nílé èmi alájà ẹ fẹ́ mọtí ẹ mọ̀ kọ́ tẹ́ ẹ̀ sọ ṣá ṣe ìtọ́ àmàlà àwọn eléyìí àwọn ọmọ ọ̀rọ̀ lé ayé. àwọn ah, láì mí náà ṣe ìtọ́ni rọ̀ jí awúzùbíláì oh, mí náà ṣàìtọ́ni rọ̀jìm ọlọ́mọ àyà mi yà àwọn eléyìí kẹ́. agbẹjáre ọ̀gá fọ̀rọ̀ rẹ̀ kí ló ṣẹlẹ̀ adé sọ̀rọ̀ látẹ̀kùn dẹ̀ sọ àwùjọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ìwọ ni kó ló máa ń kọ́ lọ sí mẹ́kà ni ó dẹ̀ wá kó gbogbo ẹ̀ sórí òwà sọ́run òdẹ̀ bá òdẹ̀ insult wá kí ló dé. Ah, ah. ṣé mo orí ẹyọ kan tẹ máa ṣe fún mi hmm? kẹ́ ìméjì ń sìn kẹ́ gbé báàgì yín ah. kẹ́ get round kúrò nínú ilé mi ẹ̀yọ́ ọmọ ọ̀rọ̀ ní ayé yìí èyí náà ẹ wo ara yín gbogbo àṣírí ara yín kọ́lẹ̀ ti Ah, ọlọ́mọ ẹ̀kẹ́ tẹ̀ fọ olúwẹ̀ kan lójú àwùzùbíláì mínà ṣàìtọ́ni rọ̀jìm ọlọ́run ya mi yéṣu sẹ́ ọlọ́run ya mi yéṣu sẹ́ ẹ jẹ́ náà skóòlù lẹ́mi jọ. ọlọ́run yóò ṣeré mọ́ o. wo ó dàbí pé bàbá bẹ́mi ìsàlẹ̀ ń tèmi o. àkàtà ah, ah, ah, máa lọ kẹ bá lè ti dé sálẹ̀ kẹ wú ilẹ̀ tẹ lé mi dání ẹ gbọ́dọ̀ wá mọ́ o ẹ gbọ́dọ̀ wá lé mi mọ́ o bẹ́mi ìsàlẹ̀ ọkọ ṣe orí ẹ bẹ́ẹ̀ là ń pè ẹ ò sí àwọn mẹsẹsì ẹ ò lè ká ń da ìwọ nìkan ló wà kọ lọ mẹ́kà ọgá kó sì lọ ìwọ yìí pé kó sì lọ ọmọ ọ̀rọ̀ yẹn ayé ọmọ ọ̀rọ̀ lé ayé ọlọmọdarí ẹsẹ dì mí o Ọlọ́run mo yá fún ilá ìtọ́lú rẹ máa ké pè bá Ọlọ́run mo yá fún ilá ìtọ́lú rẹ máa fi dárí ẹsẹ dì mí báyìí àwọn ọmọ oníwọ̀n kú àwọn ọmọ òyìn. Okele. Ma. Okele. Yes, ma. Last time tí mo máa tún bi ẹni eléyìí ṣé o mọ arákùnrin yìí rí àbí o mọ. Ah, ẹ alájà bẹ́ẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ mi náà ni mò ń dáhùn pé mi ò mọ̀ wọ́n rí àbí you see me rí I sell am for you. o mọ mi. Ah, níbo mo ti mọ̀ yín bọ̀dá níbo mo ti mọ̀ yín níbo mo ti mọ̀ yín níbo mo ti mọ̀ yín. a ṣẹ́jú sí mi. Ah, Hmm. Oh, ò Um, rí Mr. Man I jọ ṣé ẹ lè repeat gbogbo àwọn nǹkan tẹ sọ fún mi ní ẹ̀kan ṣé lè bá mi tún sọ fún. ok alájà èmi àtòkèlè àjọ máa ń ṣe business Mara pack drinks long. so mo noticed notice most of the times Matiwa. I come back wọn kàn máa gbé mi lọ sí drinks yẹn wá so later la wá padà discover pé gbogbo àwọn drinks yẹn fake ni so láti gbà yẹn dẹ̀ ni mo ti ń pè wọ́n tí wọn kì í gbé kọ̀ tó lẹ̀ mo ṣe decide láti wá síbí báyìí lémi. òkèlè jọ ibo ló ti ń rí àwọn bags drink tó lọ ń kó fún wọn torí i'm so sure that mi ò kì í ta fake things nínú ṣọ́ọ̀bù mi báyìí so ibo ló ti ń rí àánú ẹ̀ ò ṣe mí o wàláì súnmọ́ bí láyà inú ẹ̀ ò ṣe mí torí mo ti pe àwọn SARS àwọn òkòkò ah, mo ti pè wọ́n already tó bá lè ti wọnú ṣọ́ọ̀bù tó bá ti gbé ẹ lọ kóòtù ló ń lọ láti kóòtù báyìí wàláì súnmọ́ bí láyà ilẹ̀ zilawa ẹ̀wọ̀n ní straight ah. Ah. ẹ̀wọ̀n ló ń lọ ẹ̀wọ̀n ló máa kú sí. mo dáràn irú traffic wo rè láì ṣe interview láì gba visa ẹ ẹ ẹ alájà ẹ jọ ẹ má bínú ẹ jẹ́ kí n jẹ́wọ́ hm, màá mú yín dé ibẹ̀ wàá mú mi débẹ̀. ibi òjò ti ń pagúmọ̀ owó ọjọ́ ti pẹ́ ta ló rọ́gún níṣẹ́ àlejò tó pẹ̀tù ìlú fọ́ nílé. aláṣẹ làbíjò. bẹ́ẹ̀ni ma nígbà tí a bá ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ wọn ni wọ́n ṣàlàyé fún wa pé owó pọ̀ ní ọwọ́ àwọn ṣùgbọ́n àwọn ní èèyàn ọlọ́run táwọn lè ràn wá sí tó jẹ́ pé ta bá dé ọ̀dọ̀ wọn ọ̀rọ̀ á máa di ayọ̀ máa wàláì tàláì ìsúmọ̀bìláì lẹ́sìláwó àwọn òparọ́ èmi fẹ́ràn kí n máa ṣàánú gan torí sàárà ló jẹ́ níwájú ọlọ́run hmm, ṣé ẹ̀gbọ́n àtàbúrò lẹ́yìn méjèèjì ni. rárá màá o àkànjọ ń gbélé kan náà ni mà. ẹ̀ẹ́dẹ̀ tún jọ ní pírọ́blẹ́mù kan náà ọlọ́run á kú ṣàánú gbogbo wa pẹ̀lú ìrànlọ́wọ́ àti nǹkan tọ́lọ́run bá fún mi màá hẹ́ọ̀pù ẹ̀yin méjèèjì pẹ̀lú hundred hundred ah, ah, thousand. Ah, ọlọ́run ni ká dúpẹ́ fún ọlọ́run ni ká dúpẹ́ fún kí ni orúkọ tí. Abdulateef ni ma. Abdulateef tó dájú wípé mùsùlùmí òdodo ni wàláhì ẹ̀ ti rówó gbà wàláhì ìtàlá ìsúnmọ́bìlá ilé ìwé kí ni orúkọ tí Janet ni ma mi practicing Christian ma. J. Janet ma. Eh, nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni wípé ẹ̀yin máa lọ bá bọ̀dà John kan fún yín ní owó yẹn ẹ nílè rí owó gbà ẹ̀yin ẹ̀kúra yín kò rèé máa rán pè mí kó wá fún ẹ̀yin lówó ń sìn ṣó ti yé yín. ẹ máa sọ pé kí ni Hasana ti lọ sí Mecca fún ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí misbehave everything about her ó kàn change lẹ́ẹ̀kan náà ni kò sí irú èébú tí kò bu tán lọ́jọ́ yẹn ó tún ní àwọn ọmọ. wàlíà ziri. á dáa fún ẹ àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé kò sí nǹkan tí yóò sọ báwo lè ṣe máa dírẹ́sì báyìí nínú ilé mi báwo lè ṣe máa ṣe báyìí nínú ilé mi ẹ múra bíi aṣẹ́wó ẹ múra bẹ́ni tọ́nà ti bínú sí ẹ múra kíní kò kí ló dé ayé ò lè tó bẹ́ẹ̀ náà. Ah, ah. bọ́ tí nǹkan tẹ́ ẹ sọ yìí ó hard láti believe o. kí ló mean ṣé wọ́n náà ń parọ́ ni. no mi ò sọ pé ń parọ́ o don't get me wrong mo kàn ń sọ ni pé ah, ṣé tíyàn ṣe máa ń change náà nìyẹn because bẹ́ẹ̀ la ṣe máa ṣe pẹ̀lú àzànà àsìkò tó travel nìyẹn. kind insult wey dis girl give us kò séèyàn tó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí nílé ayé mi imagine kó wọ́pọ̀ out kúrò nínú ilé ẹ̀. kò sí nǹkan tí ò sọ tán ó tún sọ pé òun máa pa àwọn security àbáwọn workers yẹn kó ń work our out òun fẹ́ rí mọ́ in fact i don't want this friendship again i don't want to see you anymore tí bá ti pè yẹn má gbé kọ́ mi mọ́ ẹ kì í ṣe ọ̀rẹ́ mi get out of my house i don't even want to see you don't come to my house again last and last who cares. Uh-uh. friendship is not by force o ṣan fagidi ṣọ̀rẹ́ ni tó bá wù go ṣọ̀rẹ́ tó bá wù kó má ṣọ̀rẹ́ wo tó bá ibo yẹn múra ó kàn wà sórí ó wà sọ́rùn ni ah, ṣé bí ilé mùsùlùmí náà ti bí èmi náà kò lè tó yẹn i don't even i can't even explain i don't even understand. no don't say that. Ati gbọ́ ẹ wo ẹ má jẹ́ kẹ́ ẹ má jẹ́ ká zanat kó ba múdù àjẹ bóyá ká dá. kò lè bá jẹ́ gbogbo àwọn ọmọ pẹ́ẹ́sì àti aláwàdì yẹn bẹ́ẹ̀ni ó ṣeré ni ó lè pẹ́ méjì lọ́la àti kó lóun bá yín ṣeré ni òun lè lọ torí best friend rẹ lọ́gbọ̀ ẹ má ṣeré ṣé dẹ́rẹ́ lè kẹ́ ẹ máa bínú kẹ́ máa parí. ó ti lọ lọ́dọ̀ mi. Ah, Hasanat ó ní láti wá nǹkan ṣe sí èèyàn tó ń fi arúgbó ara bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn. tó bá rí wàhálà tó fún mi kó tó di pé mo rí ẹ ó kàn ń ka gidi borí ni mo sọ fún pé ah, èmi àtọ̀gá ẹ̀ àjọṣe kékeré ni kò dá mi lóhùn rárá dáàmà ni sick ó sick gan ni o ṣé òkèlè. yes òkèlè. wo ara àwọn tí mò ń sìn nìyẹn ṣàrọra fílẹ̀ bẹ́ẹ̀. Kai, anyway i'm so happy to see you again. same here. ẹ ń bọ kí ló ṣe nọ́mbà ẹ látijọ́ ni mo ti ń pe nọ́mbà ẹ consistently kò lọ èmi ti ẹ̀rọ pé ì ti dé láti hajj ni. wo àtìgbà tí mo ti dé láti hajj àwọn nǹkan tí mo ti change pọ̀ gan-an bí mo ṣe change àwọn rẹ̀ ni mo change number. Yeah. anyway um, so báwo ni. fine. Um, báwo ni tí mo mí ń gbé lórí ọ̀rọ̀ tí mo bẹ̀ sọ. èwo. come on Hasanat ó ń ṣọmọ kékeré náà alágbẹ̀dẹ mi tó ń lurin lójúkọ láti iye ọjọ́ ó yẹ kó mọ̀ pámi ni mo rí àmì ni mo rí yes anyway Um, nǹkan méjì ni mo fẹ́ kó ṣe fún mi first mo fẹ́ kó fún mi ní nọ́mbà ẹ̀ tí mo lè reach ẹ sí tí mo lè máa pè ẹ́ time to time secondly ni pé mo fẹ́ kó fún mi ní àdírẹ́sì ibi tó ń gbé. ti mọ́ wa wá. agbẹ́sìnkárí lépa ayé ṣe bó ti mọ́ pápó ògbọ́n jọ lọ́rùn pápó ògbọ́n. tóbi Allahu Akbar ẹ̀gbọ́n lọ́rùn tóbi salamu alaikum warahmatullahi wabarakatuh. sàdọ̀ karamọ̀ ìpọ̀ karamọ̀ ìpọ̀ jù àwa náà ń gbàdúrà sọlọ́run àbúrò dẹ̀ gbọ́ ti wa láti pé ò gbọ́ ò gbọ́ pírẹ́yà ti wa látàrọ̀ tí mo ti dé ló ti bẹ̀rẹ̀ olùyẹn ń sìn kọ́lọ́ má jẹ́ kí pírẹ́yà tiẹ̀ kó dí àwa lọ́wọ́ kó jẹ́ pé ẹni tí ó ti gbàdúrà tiwa náà tọ́lọ́run fẹ́ràn sí wa kó lè dànù this is too much now kí ló ṣẹlẹ̀ ah kí ló ṣẹlẹ̀ kàrámà alájà kí ló ṣẹlẹ̀. Rebecca Obo, Obo Moje, Karamo, Alaja, Obo Meka, Moro. Fáàmùmù Fáàmùmù sọ̀gọ́ Fàstàrọ̀lì àyà sàtúnyà Wàhínà lìjà ìmọ̀ Ìyàlímáwà Wàmọ̀mọ̀ kọfà Mọ̀kọ́mọ̀rọ̀ bíi wanoa nofa mireya sì sáré lépa ayé ṣe bó ti mọ pápọ̀ ògùn jọ lọ́rùn pápọ̀ ògùn jọ lọ́rùn ṣé mo lọ́rùn ṣe fi rọ̀ wá. ẹ̀gbọ́n mi kọ́. ẹ̀gbọ́n tí wọ́n bá rákò wọ́n ti di Ghana. Ghana kí ló dé tẹ́gbọ́n mi fi máa lọ tí wọn ò dágbére fún mi. jọ̀ọ́ bá mi lọ pe dírẹ́fà ó ṣàrí bí mo ṣe ń ṣe jẹ́ kó wá gbé mi lọ sí hospital. dírẹ́fà tó bá rí ayé ó ti dé lu wọn. ìyẹn náà tún ti lọ ó dáná bá mi pa àwọn òṣìṣẹ́ tó kù kẹ́ wá gbé mi lọ sí hospital. ẹ wo gbogbo wọn bímọ ni wọn ti sá lọ o gbogbo wọn ti lọ sẹ́yìn mi gan tí mo dúró yìí gan ẹ pé mo fẹsẹ̀ tí ó ní gbogbo ẹsẹ̀ mi kọ́ ló balance nílẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ tán nísìnyí báyìí mo ti mú bọ́ọ̀sì mo ti lọ. kí ló dé kí ni mo ṣe fún wọn ṣé wà mí náà ló lè tó yẹ rí ìjọ ìfipáwùwà bí. ìwà yín le jù bẹ́ẹ̀ lọ sẹ́rí gbogbo àwọn èèyàn ni wọ́n ń complain wọ́n ní ẹ ní àwọn èèyàn lára tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ ní àwọn èèyàn lára tó ṣe pé gbogbo àwọn èèyàn wọ́n ń kọ̀ǹplé yín. bóyá jọ jọ torí tọ́lọ́ bá mi lọ kí sí kó bá mi lọ bò mí wá kó gbé gbé mi jọ. omi omi ẹsẹ̀ mi ti kanlẹ̀ èmi lọ. jọ wá wá. máa wà rèé tí aṣẹ̀dá máa fi ṣe ìdájọ́ rẹ̀. rárá o mi ò kí ń ṣe ẹni náà mo sin ọlọ́run bó ṣe jẹ́ kí n sìn inú náà kì í ṣe lémi o láéláé o ní o sin ọlọ́run bó ṣe yẹ kí o ṣe sìn nígbà tí o wà láyé. bẹ́ẹ̀ ni ara àwọn nǹkan tó lọ sọ pé ká ṣe mo ṣe mo lọ mẹ́ka mo sọkọ àṣetánì mo tà wá kí ló wá yẹ kí n ṣe tí mi ò ṣe mo yan sàká mo ṣàánú àwọn èèyàn ẹni tẹ́bi ń pa fún lóúnjẹ ẹni tó nílò owó mo fún un báwo lọ̀rọ̀ mi á ṣe wá já síná olóòlọ mẹ́kà lóòótọ́ ilé ọlọ́run ni mẹ́kà jẹ́ ilé àṣẹ sì ni pẹ̀lú fún gbogbo ọmọ mùsùlùmí tí a fún ní ipá láti lọ ṣùgbọ́n ṣó o mọyì ẹ̀dá tí mẹ́kà tó lọ tó jẹ́ ìpalára fún. ibi tí o ti bẹ̀rẹ̀ rèé nílé tó o lé àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n ń bá ẹ ṣiṣẹ́ òun ló ṣe okùnfà ikú ìkan nínú wọn. ọjọ́ ti pẹ́ ta ló rọ́gún níṣẹ́ àlejò tó ń pìtàn ìlú fún nílé kí ni kó nílé ó pìtàn àjíṣefín ni ó máa tó tẹ́ aláṣejù ló ń gbébọn ló ń gbébọn kọjá ìdí èṣù ọlọ́run. ara rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ìjìyà wà fún ẹni tí ó bá dẹ̀mí ara ẹ̀ légbodò ṣùgbọ́n ìwọ ló ṣokùnfà ikú arákùnrin yìí nítorí ẹni tí ó bá gba ìjẹ lẹ́nu ẹ̀dẹ́ ẹgbẹ́ ẹ̀ ó ti parú ẹni bẹ́ẹ̀ sáyè. kẹ̀dẹ̀ wọ́n wá wò ó kọ́lọ́hún ba lè rí i pé mo nífẹ̀ẹ́ òun òun ni ò jẹ́ kí n bọ́ àwọn ẹlẹ́sìn mi ṣe ṣé torí ẹ ni mo ṣe wá fẹ́ dẹni lọ. mo ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò. Ah. ọlọ́run kò fún ẹ̀dá alààyè kankan láṣẹ láti dá ẹ̀dá ẹgbẹ́ lẹ́jọ́ ṣùgbọ́n ìwọ lanu ó sọ fún ẹ̀dá ẹgbẹ́ pé ó di dandan kí o wọ iná kódà ó tún fi orúkọ ọlọ́run búra. èyí tí o fi wá bà gbogbo rẹ̀ jẹ́ òun ni ti ọlọ́kọ̀ rẹ tó wá ẹ̀ wá sáyé o ò rí ìdùnnú ìyá rẹ̀ títí tí o fi jí ọlọ́run nípè bẹ́ẹ̀ àlùjànnà ọmọ gìgìrísẹ̀ àwọn òbí ẹ̀ ló wà. màámi kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ àárọ̀ kọ́ọ̀lù ọkọ ni ọ̀sán kọ́ọ̀lù ọkọ alẹ́ kọ́ọ̀lù ọkọ ìgbà ogun ni mo fẹ́ ní ìsinmi pẹ̀lú ọ̀rọ̀ ọkọ ọkọ ọkọ ọkọ tẹ́ ń pariwo every time ẹ wò màámi mo ti sọ fún yín mi ò lè fẹ́ christian mi ò lè fẹ́ christian kò possible na gbogbo wàhálà tí mo lọ ṣe ní hajj màá wá dé christian màá lọ fi fẹ́ ah no láéláé kò possible kò lè work kò lè work. <coughs> ẹ wò màámi ẹ dúró náà ẹ ti máa ń sọ tipẹ́tipẹ́ ń pé ẹ ẹ̀yin lẹ bí mi ẹ̀yin lẹ bí mi ṣé ìlọ ọlọ́run tó dá mi ni kí ti ẹ̀ ní gan ẹ wá ná ẹ wá ná ọlọ́run kádàrà ń pọ́dọ̀ yín ni máa gbà wálé ayé ni tẹ́ ẹ bá bí mi èèyàn mi máa bí mi nà èèyàn mi máa bí mi yóò ń ṣe tuntun pé ẹ bí mi o èèyàn mi máa bí mi ẹ wò mi i'm not sorry to say ẹ kúrò lórí fóònù fún mi wàhálà yín ti pọ̀ jù ẹ wò màá bá yín sọ̀rọ̀ létà ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ tí ẹ ní gan kí ni ló ṣẹlẹ̀ gangan. kul inna lemauta alẹ́zẹ̀ tẹ́ firu na minihun fa inna umi lakikun summa turaduna ila alamulgaibi wa shahadat fa yuna bi okun bi ma kuntun ta'malun alukuran tó tẹ̀lé ìsìláàmù tó tẹ̀lé ó jẹ́ kó yé wa wípé iṣẹ́ rere tó o bá ṣe nígbà tó wà lórí ilẹ̀ alààyè ohun táwọn èèyàn bá ń sọ nípa ẹ lẹ́yìn tó o bá kú tán òun lọ́ba ṣẹ̀dá á lò fún ẹ èyí là fi mọ̀ bóyá o jẹ́ ni ná àbó o máa jẹ́ èrò àlùjẹ́ náà ṣùgbọ́n ìwọ ò gbogbo eléyìí

ọjà ò yá ìhàlẹ̀ àgbẹ̀ ó tó rodó yọ̀wọ̀n lù dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ eh, dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ kí ló kúkú ṣe sẹ́nìkan ò ṣe tán ìlú fọ́ nílé kí nìkan nílé ó pè tán àjíṣefí ni ó máa tó tẹ́ aláṣejù ló ń gbé bọ́ ló ń gbé bọ́ kọjá ìdí èṣù ọlọ́run òróró ènìyàn má sọ má sọ lọ́rùn lẹ́nu mọ́ ẹ má sọ lọ́rùn. ọmọ roro ọmọ roro ọmọ roro òpópó mẹ́ka mọ́ roro àlùjànnà nílé wa ẹ jẹ́ ẹ ṣe àsálàtù àsálàtù fóníṣẹ́ ńlá sálàwálé wa sálàwá ẹ̀yọ́ mọ́ àná bíi aláwọ̀ bàbá rẹ̀ wọ́n lọ́rùn tóbi sálámù alẹ́kùn wabara wabara. Katu wà bára wà bára kàtú. báríkà ó báríkà. karamọ́ alájà. àlejò tó rí mẹ́ka tó bọ̀. karamọ́ alájà kódà kì í ṣọ̀fẹ́. Karamo alájà. Màkànmàkàn ló yẹ Karamo alájà. Àá ó ti kàn ẹ́ o. Karamo alájà. Òrè mẹ́ta ò bọ̀ ò bọ̀ mo jẹ́. Karamo alájà. Òpópó mẹ́ka mo rorò. Karamo alájà. Àlùjọ náà nílé wa o. Karamo alájà karamo karamo karamo karamo karamo alájà karamo alájà. gbàǹkó bẹ́lú bọ́ ẹni níṣu ló ń o ọ ẹni ọjọ́ bá ọ kò ní lè dáadé bá òjò yẹ a ò lè fi lẹ́kẹ̀ sọ́run bá òrè mẹ́ka ojú lásán kọ́ ojú lásán kọ́ ni fi ń ṣalájà ẹnu mo ṣe ẹ wo mi iṣẹ́ ti yàtọ̀ ìlú ti yí ìlú yí orin ti jẹ́jì o oh, oh. ọ̀lẹ ò lè ṣe gbàgbọ́ rárá òròjú kò lè ṣe máa lé rárá àwa la fẹ́ àná bí òun oníṣẹ́ ńlá. tètè bínú o kó yára bínú. báríkà o báríkà. Karamo, alaja. àlejò tó re mẹ́ka tó ń bọ̀. karamọ́ alájà. tẹ̀síbíù lọ́wọ́ tẹ̀síbíù lọ́rùn. karamọ́ alájà. eyín mẹ́ka kì í ṣọ̀fẹ́. karamọ́ alájà. makọ̀makọ̀ lóye. kan ẹ o. Kàràmọ́ alájẹ. O Rebecca o bọ̀ o bọ̀ mo jẹ́. Kàràmọ́ alájẹ. Òpópó mẹ́ka mo rorò. Kàràmọ́ alájẹ. Àlùjọ̀nà nílé wa o. Kàràmọ́ alájẹ. Kàràmọ́ kàràmọ́ kàràmọ́ kàràmọ́ kàràmọ́ alájà. Kàràmọ́